ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa Ramadan Kareem mo rò pé ń gbádùn gbogbo àlàyé táwọn afáwa Sheikh Muhammad Murtado bàbá dúdú tí wọ́n ń ṣe lálàyé fún wa nípa ọ̀rọ̀ zakatul fitri wọ́n ti sọ̀rọ̀ oúnjẹ tá a máa fi yọ zakatul fitri wọ́n ti sọ̀rọ̀ àwa tá a yọ pé èyọ yọ lórí ara rẹ lórí ìyàwó lórí àwọn ọmọ rẹ lórí àwọn tí máa ń bẹ lákàpá rẹ tí wọ́n jẹ́ mùsùlùmí ọyọ lórí wọn àwọn wo náà làwọn aláìní tó yẹ pé wọ́n ní ṣùgbọ́n kò tó tí wọ́n ní òótọ́ àwọn gambèrè tó ń fẹ́ lómi àwọn tálíkò wọn ò tiẹ̀ ní rárá kò sí nǹkan kan nulẹ̀ rárá kọ́lọ́ nígbà kúmọ́sà sàmọ́ náà ẹnìkọ̀ọ̀kan wa méjì tó ẹsẹ̀ dákọ̀ nù wọn á fẹ́ kàmí fàtúkù. alhamdulilayi rabbil alamin ọlọ́run a fi àsìkò yìí bì ọ́ afọlá ramadana yìí bì ọ́ gbogbo ẹni tí ara ń ni ọlọ́run mọ́sàbá ká ìnira kú òfẹ́ ní kọ̀ọ̀kan wa àwọn tára ti di ọlọ́run mọ́jẹ ká ro ni wọ́n mọ́ alibarika nabi wa muhammad ẹ àwọn tá à ń yan zakatul fitiri fún ìran mẹ́jọ ni hmm. àti ka méjì aláìní àti àwọn àtẹwọ́gbọ̀rẹ ẹlẹ́ẹ̀kẹta wàlá àmìlí àléhà àwọn tí wọ́n ń ṣiṣẹ́ lórí ìsàká gangan hmm. ìlú yìí là àti létò ìlú tá a wà yìí là àti létò èèyàn máa ń ní àwọn tó jẹ́ pé wọ́n wà lórí zaka gangan àwọn ni wọ́n mọ̀ pé báyìí ni wọ́n ṣe yọ o nǹkan báyìí lẹ́ fi yọ o àwọn èèyàn ni à ń pè ní alahami lina aleya bàbá ní ká tú àwọn yìí a mọ̀ sọ pé àwọn àfa torí àwọn ni wọ́n nímọ̀ ń parẹ́ alukurani ní ká yọ zaka fáwọn náà torí àwọn náà lẹ́tọ̀ọ́ sí i hmm. ẹlẹ́kẹ̀rin wal mu'allafati qulubuhum a máa ń yọ zakatul fitiri. fún yàn láti fi fa ẹ̀mí rẹ̀ ibẹ̀ ni ààyè ti ìfilẹ̀ yìí pé a lè yọ fún ẹlẹ́sìn yàtọ̀ sẹ́ni tí mùsùlùmí ṣùgbọ́n a rí i pé ìyá ń jẹ́ ṣùgbọ́n káyọ sàkátùlì fitiri fún un ó tún lè jẹ́ kó ná owó wò pé ah yìí mà dáa èmi tèmi èsì mùsùlùmí wọ́n sì tún wá fún mi ní tí tún jẹ wọ́n tún ní kí n tún bá wọn sọdún ó lè tibẹ̀ kó gba a máa fi ń sàkátùlù fitiri a máa fi ń okun okùn ẹrú kúò lọ́rùn yan a máa fi ń yọ yan kúò lókùn ẹrú pé à kí ló ṣe lè yà á ètí ń ṣe yìí kò jọ bí ẹrú kò jọ bí ọmọ ọdọ kò ní nǹkan kan ọ̀dà sàkátùlù fitiri tí mo fẹ́ yọ o ọ̀dà jẹun kọ̀ǹfàtì ẹ̀ sówó n sì fi dá a lóko òwò ọ̀pọ̀lọpọ̀ àwọn olówó wa bóyá kí ń sún mọ́ àìkí ń gbọ́rọ̀ ọlọ́run nílùú mi sàkátùlì fitiri wọ́n lè fi dáyàn ní okòwò tó jẹ́ pé yóò sì bọ́ kúò lókun ẹrú tí ó kúò lọ́mọ ọ̀dọ̀ ìyún lẹ́lẹ́ka ẹlẹ́kẹfà wàlúgàrí míì èèyàn a máa fi yọ̀yàn kúò nu gbèsè hmm. ẹ̀ ń pé nísìnyí ayé ti dojúrú ọlọ́run mọ́sá ọlọ́run mọ́sẹ̀ wálé ní gbèsè bẹ́ẹ̀ bá rí ọ̀pọ̀lọpọ̀ tẹ́ bá dé ṣọ́ọ̀bù ẹlòmíì tẹ́ rí ipò kún ẹ má rò pé òun ló ní o gbèsè ní o hmm, eríṣiríṣi owó ni ẹ ń gbà kọmúlé láńtà owó kinní kan owó gbà owó àwọ gbogbo ẹ ní ọmọ ń gbà tó jẹ́ pé owó èlé tí ó wà lórí rẹ̀ gan ó ti ga ju ẹ̀mí wọn lọ gbèsè òjì ó sùn gbèsè òjì ó jí èyí a máa fi sàkátùlù fitiri èyí a máa fi yọ yàn kúrò ní oko gbèsè hmm. ẹlẹ́ẹ̀keje wàfi sẹ́bi líláì èyí a máa yọ sàkátùlù fitiri èèyàn a máa yọ sójú ọ̀nà ọlọ́run èèyàn rí máa lásì tí wọ́n ń kọ́ lọ́wọ́ èèyàn rí lè kéwú tí wọ́n ń kọ́ lọ́wọ́ èèyàn àsìmú sàkátòlì fitiri yàn ọkàn fàtì ẹ̀ sówó pé àṣẹjẹ́ ní káyọ̀ ní èló ní ọ̀jẹ́ tá a bá gbé sówó iye báyìí ní ọjọ́ ya ẹ lọ dídà sí máa lásì máa lásì tẹ́ ń bá lọ ọ̀yà èmi náà fi dá sí tọ́lọ̀ ilé kéwú tẹ́ ń bá lọ èmi náà fi dá sí tọ́lọ̀ irú eléyìí kò wọ́pọ̀ lọ́dọ̀ àwọn olówó bó sì yẹ kó máa ṣe ẹlòmíì okòwò bántàbántà yóò gba umura lọ bẹ́ẹ̀ sì ni orílẹ̀ ọlọ́run ládùúgbò wọn tí wọ́n yanjú ẹ̀ tí wọ́n rí yanjú o lè mú pé sàkáàtì mo fẹ́ yọ lọ́dún ní yìí o èmi mo fi dá sí tọ́lọ́ ní máa la sí. ẹlẹ́ẹ̀kẹjọ wà fi sabilillahi wà fi sabilillahi ẹlẹ́ẹ̀kẹjọ o ní ọmọ orí ìrìn hmm. àwọn wo lọmọ orí ìrìn àwọn tó jẹ́ pé ńgbà tí wọ́n wà nínú ìlú wọn olówó ni wọ́n ọlọ́lá ni wọ́n wọ́n wá tráfù ẹlòmíì ẹlòmíì wọ́n lè ní jàǹbá mọ́tò kó wá di pé gbogbo ohun tó ní ọ̀tán lójú ọ̀nà ó ti dọmọ ojú ọ̀nà ó wá de ní báárà lójú ọ̀nà wọ́n ní ká yọ sàkátò lè fi tiri a lè gbé e fún ká fi ká fi kó ìrọ̀rùn bá ká fi mú ìbẹ̀rù kúò nínú ìgbésí ayé rẹ̀ ọlọ́ni farida tamina ọlọ́ni gbogbo tí mo kà yìí o ọ̀ràn èèyàn látọ̀dọ̀ èmi ọlọ́run àwọn tẹ́yọ̀ sàdáká fún un ọlọ́run ní wallahu alimun hakim dájúdájú ọlọ́run ọba onímọ̀ ni ọba ọ̀jọ̀gbọ́n ni ọ̀jọ̀gbọ́n ọlọ́run ni wípé ọlọ́run ṣe ètò rẹ̀ pẹ̀lú ọgbọ́n ẹnìkan ò ní lè máa banújẹ́ nínú ọdún bàbá wa àdúrà zakatul fitiri ta ni ká yọ yìí iṣẹ́ wo gan ló fẹ́ ṣe anabi hmm. wa muhammad nínú ọ̀rọ̀ tí wọ́n gbà wá tí abdullahi ọmọ abbas gbà wá ó ní anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi ní zakatul fitiri ó jẹ́ ọ̀ranyàn fún gbogbo mùsùlùmí wàyíyà tuhura tún lè sọ ìmì ó tún wá jẹ́ ìfọ̀mọ́ fún ààwẹ̀ tá a gbà mínà lágiwì níbi ààwẹ̀ tá a gbà tó jẹ́ pé kò sí bá a ṣe gbàwẹ̀ tó tí a ní sọ̀rọ̀ sọkúsọ bó ṣe lè wù ọmọ sàkátùlì fitiri òun ní ọ̀fọ̀ ọmọ ni òfin ní jẹ́ kí ládàá àwẹ̀ wa kó joro wà rọ́fàsì yóò tún fọ àwẹ̀ wa mọ́ kúrò níbi àwọn ìfarakínra tí ò lẹ́tọ̀ọ́ sábà hmm. pé kò sí bí ẹrú òṣèṣe tó tí ò ní ní díẹ̀díẹ̀ lọ́dọ̀ olówó rẹ̀ láwọn ẹ̀ṣẹ̀ díẹ̀díẹ̀ kò sí bá ṣe la gbàwẹ̀ tó pẹ̀lú òfin rẹ̀ tí àwẹ̀ wa tí ò ní ní àwọn injúrì díẹ̀díẹ̀ sàkátùlù fitiri yìí ò ní ọ̀fọ̀ ọmọ fún wa. Mm bí wọ́n fẹ́ wò kú bí wọ́n fẹ́ wò kú ìwòkú wò gan wọ́n fi hàn kéde ẹsẹ̀ irú èkó tá a tiẹ̀ wá yìí <laughs> ọwọ́ àtúndísẹ́ wo ni ó ṣe wà tún rúmọ́ tún lè masakin sẹ́rí sẹ́gbẹ́nu tí Kùránì nínú àwọn tí Kùránì kàbí ká gbé ká gbé hmm. sàkátùlì fitiri fún un ó tún wá jẹ oúnjẹ fún aláìní hmm. ẹ Ànábì wa ni mo ní àdá kọ́bílà sọ́láàt ẹni tó bá wá yọ sàkátùlì fitiri rẹ̀ kó tó di pa lọ lè kí irun rídìlì fitiri fàyíyá mọ́kì búlá tún ó ní sàkátùlù fitiri tá a gbà tọ́lọ́wọ́ tẹ́wọ́ gbà wà á mọ́ ní adáhà ẹni tó bá jẹ́ pé ó wá yọ sàkátùlù fitiri rẹ̀ bá a dà sọ́láàt lẹ́yìn ìgbà tí a wá ti kírun kíngaluku ti jẹun sẹ́mi pé ọdún iléyà òun là ní jẹun ká tó lọ nínú àǹfààní tẹ́ fi ní ká yọ ká tó lọ yìí dìnnú o ṣùgbọ́n dùn túnú ààwẹ̀ á jẹun ká tó lọ hmm. òun náà fi ní ẹyọ kó tó di pẹ́ ẹ lọ yìí dì ẹni tẹ́ yọ fún náà òun náà ó lè dáná yóò jẹun pẹ̀lú ọmọ rẹ̀ yóò jẹun pẹ̀lú ìyàwó rẹ̀ bó sowó lẹ bá fi yọ ni yóò ti fi ra sọ ọdún yóò ti fi ra gbogbo nǹkan ẹni tó bá wá yọ lẹ́yìn ìgbà tá a bá wá kí ìrun ìdì tán fàyíyá sọdàkọ tún mìnà sọdàkọ ọtì sàárà kan ló jẹ́ nínú àwọn sàárà téèyàn máa ń ṣe láyé hmm. tá a fẹ́ rí bẹ̀rẹ̀ pé a ti mọ àwọn tá a yọ sàkátù lè fitiri fún a ti rí iṣẹ́ wo ni sàkátù lè fitiri ló fẹ́ ṣe ó fẹ́ ṣiṣẹ́ nínú àwẹ̀ wa ó tún fẹ́ ṣiṣẹ́ fún àwọn mùsùlùmí ẹgbẹ́ wa táwọn náà ó fi dunnú táwọn náà ó fi yọ̀ yí pé àwọn sọdún ayọ̀. Hmm, alhamdulilayi àfàwà ẹ dákun mo ní ìbéèrè kan lórí ibẹ̀ yẹn. Hmm, ẹni tó bá wá jẹ́ tálíkà tó pé tálíkà ọlọ́run lòun náà sóyè nìsín àmọ́ òun náà rí pé àwọn èèyàn dá gàrí jọ fóun náà wọ́n dá rẹ́sì jọ fóun náà wọ́n pé ókè rẹ́sì tí wọ́n dá fún mi dédé tí mo lè jẹ náà ni ṣùgbọ́n ìwà tí wọ́n ní ayọ̀ sàkátìrì fitiri yìí kò òun náà fẹ́ káwé wọn máa rọ̀ lókè lọ́ba ayọ̀ sàkátìrì fitiri yìí ló wá yọ bó ṣe wá yọ tán báyìí lọ́wọ́ rí pé kò sí gàrí ńlé mọ́ kò sí ráìsì ńlé mọ́ ah, ah! ronú wá bá a ẹ̀dàkùn bọ́ọ̀ ni kò ti yanjú ààrẹ ṣé kò gbé tọrọ ni àbí òun yóò ti ṣe. Islam ní ètò púpọ̀ ọlọ́run sì ẹ̀rí nígbà tó lọ náà sọ̀rọ̀ àwẹ̀ ó ní yùrí ìdù lọ bí kò mọ̀ lè yóò sọ̀rọ̀ wàlá yùrí ìdù bí kò mọ̀ lè ọ̀hún sọ̀rọ̀ ẹ̀sìn Islam ìrọ̀rùn ni ọlọ́run ọba fi gbé kalẹ̀ ló sì fẹ́ fún wa ọlọ́run ti rí ọ ní tálíkà fúnra ara rẹ kó tó ní kí wọ́n yọ sàkátùlù fitiri fún ọ. Hmm. wọ́n gẹ́gẹ́ ara rẹ ó ti kọ́kọ́ wọ́n wọn pé ní tí wọ́n yọ fún mi yìí ó ti pọ̀ o ọ̀dà kémi náà kọ́kọ́ wọn ti yọ tí mo bá yọ tí yọ ń yìí ṣé kò ní jẹ́ palára fún mi torí tábà ní kí n yọ kò mọ̀ ní sí nǹkan mi tá a jẹ mọ́ kò mọ̀ ní kẹ́mi àtàwọn ọmọ mi mọ́ tó dárò nulẹ̀ ọlọ́run ti ní kí wọ́n dùn ọ́nú hmm. ọlọ́run ti ní kí wọ́n dùn ọ́nú wọ́n ti dùn ọ́nú mọ́ tó wá dá ìrònú mi ilẹ̀ fún ọmọ torí ẹlòmí ń bẹ kò sí bára sí lè ní tó kò ní béèrè ìnira àwọn ọmọ jẹ́ tiẹ̀ yóò tó máa kó bọ́mọ ó sì lè àfẹ́tì débi pé yóò wá àfẹ́tì àwọn ọmọ táwọn ọmọ fi wá máa ṣèṣe kù sí wọ́n ti yọ fún ọ fakulu ani amari máa jẹ máa dúpẹ́ fọ́lọ́run lórí ẹ. Allahu akbar kabiran Allahu akbar Ọlọ́run bá a san ilé san rí Ọlọ́run wa pẹ̀lú yín Ọlọ́run nẹẹmọ hàn bẹlẹ ọ̀dọ̀ Ọlọ́run. ọ̀rọ̀ nípa sakatul fitiri náà ni ẹrí tá à ń yẹjú pẹ̀lú afáwà Sheikh Muhammad Murtado bàbá dúdú Ọlọ́run dákun mọsàbà àdó tì yín Ọlọ́run nẹbi lọ́dọ̀ Ọlọ́run la ilaha illallah. sáré sakatul fitiri yìí ẹgbẹ́ bẹ́ẹ̀ ti sọ fún wa ipò oúnjẹ tó tí à ń jẹ́ nùlù náà ni a fi yọ́ bí wọ́n fẹ́ béèrè kẹ́ béèrè tẹ́nìkan ń béèrè lọ́wọ́ mi nínú ilé ń bẹ̀ yẹn pé ṣé a lè fi owó ká fi rọ́pò zakato lè fi tiri ṣá a lè fowó yọ ṣùgbọ́n kẹ́ tó dáhùn ẹ jẹ́ ká sáyé lọ sókè lọ́hùn náà kátakó sọ lọ sókè lọ́hùn náà fìlà níbẹ̀ tá a bá padà dé kẹ́ wá dá mi lóhùn bísímìlá.